so ọ̀gá mi ní kí n wá síbí kí n wá bá yín ṣẹ́ẹ̀kì àwọn èsì kọ̀ọ̀kan tí ó ní ẹ̀rọ. okay go ahead. all, right thank you ma. Um, alaye alaye. àmọ́. wá báyìí. bọ́lọ́ lọ sí wálẹ̀ kan. láti ssc company. ss. bẹ́ẹ̀ ni ma. kí lẹ́yìn ṣe ń bẹ̀. àwa ni a máa ń tún ac ṣe kò dẹ́ ṣe ac nìkan a máa ń ṣe náà different different things. Hmm. bọ́lọ́ ọ́fíìsì wa. inú island yìí báyìí náà ni lálàndì mi bẹ̀ gbẹ́rọ ẹ̀kọ́ bọ́ọ̀tà kó máa lọ àníìdí. mọ́mí ẹ má doubt mi o kó pọ̀ jù báyìí lọ everything kó tó lè ní kí n wá bí hundred percent i will fix it o máa pa ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n ṣe. ó dà kó fẹ́ tọ́kú lá mo ní kó gbẹ́rọ ẹ̀kọ́ jáde kúrò nù o ló máa bá fix everything yéèwọ̀ ló bá wa tó get out. ọlọ́run yọ wá ṣá ọlọ́run ní kó wà ń bíbá yìí bí bọ́bọ́ yorùbá ṣe ẹ́ńtà wà nìyẹn.